yẹn ògo ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òtún bẹ́ẹ̀ ìjọ mẹ́fà yẹn ògo ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó náà bá fẹ́ fi mú jáde fún wa léṣe pé ọlọ́run ọba ò lè da láàrin ìgbẹ́jọ́ aya àti ní tí ò tẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ tó náà bá fẹ́ fi mú jáde fún wa ni pé gbogbo ní tí ẹ bá fẹ́ àwa lọ́lọ́run fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ tó bá wù ọlọ́run láti da láàrin tí ò tó ìgbẹ́jọ́ aya yóò da o ṣùgbọ́n tó náà bá fẹ́ fi mú jáde fún wa ni pé gbogbo ní tí ẹ ẹni ìdí àsìkò fún gbogbo tí ẹ bá fẹ́ ṣe láyé ẹni ìdí àsìkò fún nítorí pé tí wọ́n bá ní ọfẹ́ fìkan ti do lówó lójijì bàtà méjì nínú kó lówó lójijì àbí kó sùkú lójijì àbí ẹ̀kọ́ ni èwo lọ́pọ̀ jù pípé òun lówó lójijì ni àbí kó kú lójijì kó kú lójijì tó bá lọ fẹ́ nímọ̀ lójijì nínú kó nímọ̀ lójijì àbí kọ́kọ́ rẹ̀ ó ti tàrú lójijì àbí bẹ́ẹ̀ kọ́ ni èwo lọ́pọ̀ jù ọpọlọ rẹ̀ ọ̀dà ló ẹ̀yin náà gbogbo inú gbogbo ayé ẹni tó bá ní tẹ̀tẹ̀ lówó ó tún yóò kókó lẹ́yìn gbọ́dọ̀ lówó ni ẹ bá gbọ́ bó kú àbí bẹ́ẹ̀ kọ́ ni òun gbà tó bá gba gbogbo ọ̀nà tí ó gbà fà ẹ bá ní kọ́ ọ̀nà tí ó pa àbí wọn tó ka ẹ̀kọ́ tuntun tó rí pé bóyá olùkọ́ kan sálà yẹn kọ́ fún ọkọ àti ọkọ káì bàbá ìgbàlè púpọ̀ òkè ọdún yèmí náà gbọ́dọ̀ rí pé mo mọ̀ jù lọ ọwọ́ abẹ́rẹ́ fún kàwé lákàódì gbogbo òru gbogbo ọ̀sán ìwé náà sá ń gbé ká yọ bá rí pé orí dàrú àbí èmi dàrú ọlọ́mọ dára lórí ìwò. torí jẹ lẹ́yìn ọlọ́run bá ń fi hàn wá ṣé ń bẹ́ nínú súnà àti yege ń bẹ́ nínú súnà àti láyọrí sí rere pé gbogbo tí ẹ bá fẹ́ ṣe kọ́ ṣe pàtìkù ṣe fún lásìkò gbogbo tí ẹ bá fẹ́ ṣe ṣe fún lásìkò. tọ́ ọlọ́run bá ní inna rabbakum Allahu alladhi khalaqa as-samawati wal-ard dájọ́ olúwa iná ni Allah ọlọ́run ẹni tó ṣẹ̀dá àwọn sánmà àti àwọn ilẹ̀ kí ló dé tọ́lọ́ ti kọ́kọ́ dárúkọ sánmà síwájú kó tó dárúkọ ọlẹ̀ wọ́n ní tó fà ní pé sánmà àwọn sánmà lọ́lọ́run bá kọ́kọ́ dá síwájú kó tó dá àwọn ilẹ̀ àwọn sẹ́mà lọ́lọ́run bá kọ́ dá síwájú kó tó dá àwọn àlẹ́ ẹlẹ́ẹ̀kejì òní pé sẹ́mà ọlọ́lá ju ilẹ̀ lọ sẹ́mà ọlọ́lá àti àgbéga ju ilẹ̀ lọ tẹ gbàgbé àbẹ gbàgbé náà ẹgbẹ́ náà gbà sẹ́wọ̀n <laughs> pé nìsín àwọn tá à ń para wa sísẹ́mọ̀ làwà ní àdúlẹ̀ sísẹ́ ẹ̀rí wa ni ká máa para wa àwọn tá à ń bàtàrà wa dé sẹ́mọ̀ là ń gbé ní abilẹ̀ tọ̀ pípẹ́ rí wa ní ká mọ bàtàrà ẹni dé àwọn tá à ń pẹ̀sẹ̀ sí sẹ́mọ̀ là ń gbé abilẹ̀ tọ̀ pípẹ́ rí ní ká mọ pẹ̀sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nítorí ẹgbọ́ pàwọn sọ́wọ́ sẹ́mọ̀ àwọn náà ń ṣe jù náà lọ tẹ́gbọ́ rí sẹ́nìkan jalè sẹ́mọ̀ wọ́n lé ká tẹ́gbọ́ rí àbáwọn kẹ́ lórí bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam wọn ní sẹ́mọ̀ ń gbé sẹ́mọ̀ ń gbé ó sì tọ́ sí gbogbo torí kò sáyé ibi tá a fẹ́ ti ọmọ ká mẹ́rin báyìí bọ̀ nínú sẹ́mọ̀ àti kọjá pé mọ̀lẹ́kà lọ́wọ́ àmì nínú kọjá pé wọ́n á dúró àbọ̀ wọ́n á rò kú àbọ̀ wọ́n á níforí kalẹ̀ gbogbo wọn sàfọ̀mọ́ fọlọ̀ subhanallah. والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر báyìí làwọn mẹlẹ́kà ń sàkọ̀ mọ́ fọlọ́ tó túmọ̀ sí pé ó túmọ̀ sí pé sọ́mà kìí ṣe ní ẹ̀sìn ẹ̀sìn láti kọ́ àwọn mẹlẹ́kà àtọ́ wọn kọ́ dá bàbá ńlá lórí ilẹ̀ kí ni wọ́n wí أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمده ẹni tí ọ máa lọ ṣèbàjẹ́ lórí ẹ̀ tí ọ máa tẹ̀jẹ́ lẹ̀ lórí ẹ̀ ìwọ ọlọ́wọ́ bó gbé lórí ilẹ̀ nígbà tó ti pa àwa ń tiwa a tá ti ń sàpọ̀mọ́ fún ọ lọ. ìbọn lọ sọ pé èmi àlẹ́mù náà ní àti àlẹ́mù èmi máa mọ̀ dájú nípa jẹ́yìn ọ̀mọ́ ń rárá. bá dáa mọ̀ fún yọ nínú ni wọ́n yọ nínú àwọn mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ wọn ni tó fà tó wọn bá kọ́kọ́ dá akọ sọ́lẹ̀ yẹn báyìí ni ìmáàmù Ibn Qayyim rahimahullahu ta'ala ti fi sọ. tọ́ àárín kọ́lọ̀ ń sọ pé àtìsánà wà àwọn sánà kò sì sọ pé wal ardi àtàwọn alẹ̀ ó sọ pé wal ard àti ilẹ̀ báyìí lọ́lọ́run bá wà máa ṣe nínú gbogbo àyè tó bá ti dárúkọ lẹ̀ lọ́rùn Kùránì kìí pè ní àwọn alẹ̀ ilẹ̀ ló máa ń pè ṣùgbọ́n pè nínú túrọ́tù àtàgọ́bù wa min al ardi مثلهن ومن الأرض مثلهن قلنا رسي داهو أن جدي أو سما لونكا سوريا حديث النبي محمد صلى الله عليه وسلم إنه حديث القدسي يقول نبا ولا تدعو لهم وبا لهم وبا دارو قانون حديث يقول لنجي لوندا لو أن السماوات السبع وعامرهن غيري والأراضين السبع وعامرهن والأراضين السبع وعامرهن àti àwọn ilẹ̀ méjèèjì àtàwọn tí ń gbé bẹ̀ àti àwọn ilẹ̀ méjèèjì àtàwọn tí wọ́n ń gbé nú ẹ̀ eléyìí fi hàn wá pé mélòó nílẹ̀ méje ìwọ́n á sọ pé tọ̀ láti jẹ́jẹ́ ti wà láyé gan ẹ̀ sí ìmọ̀ di tí sẹ́láǹkọ́ ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí ẹ̀sùn á sọ pé lẹ́kẹ̀ẹ́ tuntun wa ẹ̀sùn sọ pé lẹ́kẹ̀ẹ́ta wa ẹ̀sùn sọ pé lẹ́kẹ̀ẹ́rin wa pé àìmọ̀ tiẹ̀ wá túmọ̀ sí pé kò sí tó túmọ̀ síbẹ̀ kò túmọ̀ síbẹ̀ pé ẹ̀sùn tẹ̀síwájú nínú rìsáàt bọ́yá ti jẹnẹrétàn yóò tó tán ẹ lè kúrò bí tẹ́lẹ̀ tó ti wà sẹ́yìn bá ti pé o tí jẹnẹrétà tí ń bọ̀ bá dé wọ́n máa bá tẹ lọ́dún tẹ́ bá bá dé táwọn náà bá mọ̀ jẹnẹrétà tó tún tẹ̀lé wọn eléyìí wọ́n máa fi hàn wá pé wà máa bò tó tó mi nàlẹ́ àìní ìlà àpàlẹ́là ó dá fún yín nínú mọ̀tòdì tó dà lọ. ọlọ́run bá sọ pé títí tètè ẹ̀yẹ́ láàrin ìjọ mẹ́fà àwọn olùmọ̀ sọ pé awwaluha yawmul ahad ìjọ àkọ́kọ́ nínú ìjọ mẹ́fẹ̀ẹ̀fà tọ́lọ́run bá fi dálé ayé yìí níjọ al ìjọ ọ̀sẹ̀. يوم الأحد في سجاق وفوني نوسف تو تراكا في جوزف يوم الأحد يوم الاثنين يوم الثلاثاء يوم الأربعاء يوم الخميس أها يوم الجمعة كل نفاري في جوزيما في جوزيما تو ẹ gbọ́ sanabi muhammed sallallahu alaihi wasallam wọ́n máa sọ fún wa pé ìjọ jimá ọjọ́ ńlá ni èyíkọ́ jọ yẹn ọlọ́run bá dárí jẹ́ náà ọjọ́ yẹn ọlọ́run dá adam bá ní fún náà àwọn ọjọ́ kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ẹ̀dá tó náà bá dá nù ẹ̀ ó wá náà àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam àlàyé àwọn ẹ̀dá tó náà bá dá nínú àwọn ọjọ́ kọ̀ọ̀kan nínú àwọn ọjọ́ yìí. ṣùgbọ́n hàn sí wa pé jọ́ òlọ́lọ́ dá àlùjánnà yọ sí mà ọ̀dà àwọn kan wọ́n pé pé ìgbà tí olúwa dá wọn o tó dá àwọn ẹ̀dá tó dá wọn wọ́n ní gbọ́mìnira ló fi dá lọ́dọ̀ tiwọn náà. wọ́n lọ da níjọ́ mẹ́fà tí wọ́n sáàtì pé mẹ́rin fún ọ̀tà sí pé àmọ́ wọ́n ní ọwọ́ rẹ̀ tààrà lọ́wọ́ àmọ́ ẹ̀kọ́ olùkọ́fà pẹ̀lú wọn kẹ̀bíra ọlọ́ọ̀gá ti dáhùn kékeré sọ́lọ́ wọ́n ọlọ́ọ̀dà wọn o wọ́n á láti rìláàsì. ìjọ wa ni tó tí ó rí láti bọ́ síbẹ̀ lẹ́nu àwọn kẹfẹ́rí yẹn ìjọ wo sunday ajẹ́ pé ìjọ wo lọ́bẹ̀rẹ̀ sí ní dẹ́dà lọ́dọ̀ sí wọn monday ṣé islam ní ká gbàgbọ́ ni àbáwọn ọ̀daràn islam gbọ́dọ̀ ẹ má gbọ́dọ̀ pọ̀ nígbà wọn lọ́daràn ọlọ́run ló fún wọn lọ́daràn ọlọ́run ní ṣé ẹ rò pé á ṣe àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn ọ̀daràn ni máa lọ fún pé bọ́tà kó mú un kí ló dá iná àmúṣe ti dájọ́ pé ìjọba yẹn tó yé wa eléyìí túmọ̀ sí pé bí wàá ti ṣe mùsùlùmí kọ́ kí lórúkọ rẹ̀ ọ̀daràn. so àwọn adúpẹ́ fọlọ́ tó ti mọ̀nà ẹ rí i pé ìsìnà yẹn náà ló gbé wọn débi pé wọ́n sọ ọjọ́ ọ̀sẹ̀ di ọjọ́ táwọn yà sí mímọ́ àbí ẹ̀kọ́ ni wọ́n láwọn yà sí mímọ́ torí ọjọ́ yẹn kọ́ ìlọ́jọ́ tí olúwa àtàwọn ìsinmi látàrí pé kò ti ti jẹ́ oṣù pọ̀ jù ẹ̀yin náà wá dúró ẹ̀dá tó dáa tí ọ̀rẹ́ kó sinmi àbí ọ̀rẹ́ kó sinmi nígbà tó ṣe pé èèyàn lolúwa tiwọn èèyàn lolúwa tiwọn. ọlọ́run ní wọ́n lọ fọ́nà kálọ́kùnrin sẹ́mi wọ́n ti wọ́n ọ̀pọ̀ fi sísèké àyíyáni wọn máa bẹ́ sẹ́nà mi lòwó. àwọn ọlọ́run bá dá wọn sẹ́mà àti àwọn ẹ̀nà láàrin jọ mẹ́fà àárẹ̀ òsì àwọn ọlọ́run bá tọ́lọ̀ wọn ni ká gbàgbọ́ àbókù rọ̀ torí di eléyìí ọ̀rẹ́ ọlọ́run ọba wa nítorí pé ọlọ́run ọba wa kì í rẹ̀ ọlọ́run ọba èwo ni ọlọ́run ọba èwo ni tó bá pé máa rí ọlọ́run kò ká pọ̀ tó bá ti pọ̀ tó yìí àbí pọ̀ ni tó bá ṣe pé máa rí ọlọ́run ọba ni kò ká yóò ti dàrú ẹ̀yẹ wo traffic light nílùú tí wọ́n bá ti lò tó bá pé irú ti nàìjíríà yìí làwọn náà ní phcn ní báyìí wọ́n á ti lè múná lọ láàrin ìṣẹ́jú márùn-ún ẹ̀ wo bí lóò ṣe dàrú ọlọ́lọ́mọ ẹ mọ́tò tó gbàrà wọn. àbí kí lẹ́yìn oṣù ẹ̀rọ la dàrú dípò kọjá pé pupa lọ́tàn lọ́ba tẹ green sọ̀rọ̀ pé abirù mọ́tò tó sọ̀lù ra wọn láàrin ẹ̀ tó bá wà rí ọlọ́ọ̀kọ ẹ̀rọ kó tó bá ti rẹ̀ yẹn fún nìkan ògbé lẹ́yìn ògbé ńkọ́ láìláìláìláì sàárọ̀ máa wà máa yẹ kó nù fáà ọlọ́run dájú dáhùn alábòsùn sọ́ọ́lọ́ àwọn tètè rí wàhálà tó bá fi máa rí ọlọ́ọ̀ni ayé ọ̀tà mi. ọlọ́run bá tó sọ pé láta àkóbíwó bí iná tó ń wàdà náà òun gbé lásán kì í sí ọlọ́run á ń bọ̀ tìbọ̀ sí òun. torí di eléyìí eléyìí fi hàn pé kì í rí ọlọ́run bá ti wá o. sẹ̀yìn wá ní nígbà tí ọ̀dà irọ́ wọn tí wọ́n pa tó ti pé rọ́ọ̀nì pé ẹ̀yin lọ́ọ̀rẹ̀ ni àbọ̀lọ̀ tẹ̀ parọ́ sọ̀rọ̀ gbọ́dọ̀ tí wọ́n parọ́ mọ́ wọn lọ́rẹ̀ ọlọ́ tí wọ́n parọ́ mọ́ wọn lọ́rẹ̀ tí wọ́n á ní sẹ́yìn sùn sílé sí ìbẹ̀fẹ̀ ẹ̀ ń bọ́ sí mi ní àbíbáwò nítorí pé aláàárẹ̀ ni wọ́n wọ́n ti ń wá ọjọ́ táwọn ọlọ́ fi ìgbèjì méjì kan wọn ò rí. wọ́n wá irọ́ wọn pa wọn pamọ́ lọ torí pé nísìnyí ọlọ́run bá rẹ̀ gbé ọkàn lọ sí general hospital àwọn arígbé bẹ́ẹ̀dì àwọn àbùsùn ti lẹ́ bí ìpínlẹ̀ ni ti ń sori ara rẹ̀ ọba ni ó pè é ẹ̀yin nọ́ọ̀sì ẹ forúkọ mi fẹ́ wọ́n sọ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sùn kálí wọ́n ti láwọn ìyá sí ní ma àyè ẹ̀kọ́ yìí tí wọ́n máa gbowó ọrẹ́ ń dọ́nà àbí wọ́n gbà yíyà sí mẹ́wàá yíyà sí mímọ́ wá dà ìdá mẹ́wàá tẹ́ ń gbà ńkọ́ wọ́n yà sí mímọ́ nu náà wọ́n yà sí mímọ́ o etí àbá ti ń jẹ́ bọ̀ láti jọ mọ́ndé tí wọ́n gbé fẹ́ wá bá a tí wá yọ ọjọ́ lòun ní jáde wá ìyájẹ ó jẹ kúrú lọkọ ẹni pé kíákíá náà tẹ̀lé yín kíákíá náà tẹ̀lé yín pé ẹ ó tẹ̀ dúpẹ́ pé iṣẹ́ yìí báyìí o ti ẹ̀yọ́ ojú látọ̀sẹ̀ yìí báyìí òun ò rí fẹ́kàn ó sì ṣe ìyá sí mímọ́ àwa gbọ́ ọ bí kèfèrí bá ń ṣe bí kèfèrí sọ́yẹ kó yà wá lẹ́nu bí kèfèrí bá ń ṣe bí kèfèrí sọ́yẹ kó yà wá lẹ́nu èwo wá ní ti mùsùlùmí ti ń ṣe bí kèfèrí ìwọ náà ti ṣe mẹkáníìkì lọ́ba ti ṣọ́ọ̀bù rẹ péjọ ọ̀sẹ̀ lónìí kí ló dé tẹ̀ lọ fi jẹ́ bàbá alágbájá ọjọ́ ìsinmi lónìí à ìsinmi máa wò wọ́n ti ṣe bábà tètè pọ̀ ń bẹ lọ́wọ́ pé kí wọ́n àwọn èèyàn kún yín tẹ́lẹ̀ náà àwọn àtijọ́ àwọn ànítorí péjọ ọ̀sẹ̀ lónìí ó ṣe ra rẹ̀ àbó ṣe ra rẹ̀ àwọn bọ̀gá náà tọ́jọ́ pé kò síjọ́ tí táyà ò lè sùn wọ́n wá ti jọ́ onítorí pé jọ́ ọ̀sẹ̀ lónìí ó ṣe rárá bó ṣe rárá ọlọ́pọ̀ sàánù wa torí délé ọlọ́mọdé á ti ra wa o mùsùlùmí ò sì gbọ́dọ̀ ọ̀ràn kékeré lọ́wọ́ torí pé nígbà tí gbogbo yín tó bá ti sí ìdíkọ̀ mi lọ bí iṣẹ́ ní ọjọ́ táwọn kékeré ń kà fún yín gbogbo ẹni tó bá wọ̀ ni yóò pè kò gbèdégbèdé bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ torí pé eléyìí báyìí ẹ̀mẹ́jọ á jẹ́ agbẹ́bọlárugẹ ẹ̀mẹ́jọ jẹ́ ká jẹ́ agbé àìgbàgbọ́ agbé níyì ẹ̀mẹ́jọ jẹ́ ajọ́ kan nu wọn bẹ́ẹ̀ ẹ lọ rí sẹ́yìn bọ́dà tẹ mọ́ ẹ̀rí sẹ́yìn ó lóore fún ní kíkẹ́ jókòó kalẹ̀ lọ ó lóore fún ní kíkẹ́ jókòó kalẹ̀ lọ torí pé ọwọ́ tó bá tilẹ̀ lójú ránṣẹ́ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn mùsùlùmí tí yẹn gba bíi jẹ wọn lọ́jọ́ ọ̀sẹ̀ yẹn tàtà níjọ́ ọ̀sẹ̀ tí wọ́n nípa fìtínà bọ́ọ̀rọ̀ bá wá bá yóò gbéra rẹ̀ lọ bọ́ọ̀ràn nítorí kó ti kílẹ̀ eléyìí sì mú kí ọ̀pọ̀lọpọ̀ ní wọn mọ́ làkójọ nítorí pé gbogbo tó ti ń sùn jọ ọ̀bọ̀ láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ó lè jẹ́ pé fàájì òfò kan ní òkùnkùn yọmọ akaranjọ mọ́ndé lóde bàbá mọ́kàn kí ló dé à gbogbo owó ti tán lápò ní wọn bí báwọn máa lè rahim allah léèrè pé káwọn náà lè máa fi jọ jimá sẹ́yìn ní. wọn làwọn fẹ́ bẹ́ẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ adáadáa lẹ́nu. pélé ìfihàn wa pé ẹlẹ́jẹ̀ akáta àwọn tètè rí o. tọ́ lẹ́yìn eléyìí ọlọ́run bá ní fi sittati ayyam thumma istawa ala al-arsh lẹ́yìn náà ìlọ́lọ́run bá wá ti dọ́gba lórí àgọ́ rẹ̀ tí bá fi ọ léèrè pé báwo ló ti ti ti dọ́gba ọ sọ pé al-istiwa'u ma'lum alistiwa'u ma'lum ṣíṣe dọ́gba ohun títúmọ̀ rẹ̀ yé ni ohun títúmọ̀ rẹ̀ yé ni ṣíṣe dọ́gba ọlọ́run ṣíṣe dọ́gba kan sí ni ètò ṣe pé ó ṣe déédéé ọba títóbi àti gbígbọ̀ngbọ̀n ọlọ́run ọba mu ọba títóbi àti gbígbọ̀ngbọ̀n ọlọ́run ọba wa mu àwọn ọmọ báwo ló ti ṣe rí a ò sì lè ṣàpèjúwe rẹ̀ nítorí pé ń dá sọ pé báyìí lórí ìlànà ìṣàpèjúwe torí rẹ̀ wàlùkẹ́ìbù majhul báwo ló ti ti ṣe dọ́gba ńkọ́ kò ń dá àmàlù nítorí pé ọlọ́wọ́ bá ròyìn ara rẹ̀ ó ní kí ni lẹ́yìn sàkà méjì lè yí ṣe ìwọ̀n kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ ẹ̀jọ̀ ẹ̀ wọ àyà yẹn dáadáa ṣé kò sí nǹkan kan tó gẹ́gẹ́ bí rẹ̀ nù pàápàá rẹ̀ lásán ni àbí kò sí kẹ̀kẹ́ tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú pàápàá rẹ̀ àti àwọn ẹsẹ̀ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ ṣé náà kan nu mẹ́tẹ̀ẹ̀ta ni àbí nu gbogbo mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn tẹ́tẹ́ níbi iṣẹ́ ìfọ̀n kò sí kẹ̀kẹ́ tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú pàápàá rẹ̀ kò sí kẹ̀kẹ́ tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú ẹsẹ̀ rẹ̀ kò sí kẹ̀kẹ́ tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú àwọn ìròyìn rẹ̀ kò sí kẹ̀kẹ́ tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ wàhùwà sẹ́mi ọ̀hún bàfẹ́ òní ọba olùgbọ́ òní ọba olùrí. ṣùgbọ́n ọba aróyìn ara rẹ̀ ó tún ní walam yakun lahu kufuwan ahad àti pé kò sí alátùjọ kan kò ní alátùjọ kan bí ti wù lórí. arrahman hal ta'lamu lahu samiyya ọba oníkẹ́ jọ́wọ́ tiẹ̀ mọ̀ ṣé nǹkan kan bẹ̀ tó o rò kọjá gẹ́gẹ́ bí ọlọ́run ọba bí torí di eléyìí báyìí ajẹ́ ọlọ́run bá ti dọ́gba lórí àgọ́ ọlá rẹ̀ ní ìṣèdọ́gba ètò ti pé àmọ́ báwo ló ti fẹ́rí wáyé ìmánu bíi wájib láti gbàgbọ́ pé ọlọ́run bá ṣe dọ́gba gẹ́gẹ́ bó ti ṣe wí yẹn kọ́ ọ̀ràn yẹn ni àbí èso ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni wọ́n tó àlò ànìkẹ́yì dídà dáná ti béèrè pé báwo ló ti ṣe dọ́gba àdáadáa lọ. eléyìí ni èsì ìmáàmù Malik rahimahullahu ta'ala ní ìgbà tí wọ́n ti léèrè يجي الرحمن على العرش استوى كيف استوى يجي آية يسوي يجي ọlọ́run ọba oníkẹ́ ó ti dọ́gba lórí àgọ́ ọlá rẹ̀ sọ fún àìrẹ́ ìmáàmù Malik báwo ló ti ti dọ́gba ìmáàmù Malik dáhùn sí al-istiwa'u ma'lum wal-kayfu majhul wal-imanu bihi wajib والسؤال عنه بدعة ولم أرك إلا امرأة زوج. بلى تعالى الإمام مالك ìwọ ọdún eighty seven kan èèyàn bú mọ kàwọ ìfún tó ń béèrè pé báwo báwo ni ìròyìn ọlọ́wọ́ bá ti torí ẹni bú ni ọ fa àmàrọ̀ bí ìfọ̀ ọ̀kìrì náà má lè gba pàṣẹ pé kó gbé jáde lọ́ba rù jáde eléyìí fi hàn pé ká máa ṣe béèrè nípa pé báwo ni ìròyìn ọlọ́wọ́ bá rí kí ni ìtumọ̀ rẹ̀ àdáda lẹ̀ ìwádìí náà Malik rahimahullah lọ́kọ́kọ́ dáhùn ìbéèrè yìí báyìí àbá rẹ̀ Rabi'atur Ra'i ọlẹ́ńtọ́ kọ́kọ́ dáhùn ìbéèrè yìí báyìí ọ̀kan nínú àwọn àbá ìmáàmù Malik wọ́n jẹ́ kí ni ọ̀bí àtúrà ọlọ́kọ́kọ́ dáhùn ìbéèrè yìí gẹ́gẹ́ bí ìmáàmù Malik ṣe dáhùn rẹ̀ torí de eléyìí báyìí tí ìrẹsẹ̀ máa sọ pé báwo lọ́lọ́run bá ṣe ròyìn ara rẹ̀ pẹ̀lú nǹkan pé èèyàn ọ̀mọ báwo ló ti ṣe rí tí ìyẹn wá ń ṣe pátápátá pé gàgà agbọ́dọ̀ ròyìn ọlọ́run pẹ̀lú nǹkan yẹn àtọ̀gbé alukọ́wùlù fi sifat far'un an alukọ́wùlù fi zat alukọ́wùlù fi sifat far'un ọ̀rọ̀ tá a máa sọ nípa àròyìn ọlọ́run ọjáde látara ń ń sọ ni nípa àpapọ̀ náà ọ̀rọ̀ tá a máa sọ nípa àwọn àròyìn ọlọ́run tí mo ló ti jáde ọjáde ni látara ọ̀rọ̀ tá a sọ nípa àpapọ̀ náà kò sẹ́ni tó lè sọ. So, báwo ni ìròyìn ọlọ́run ọba ti ṣe rí àyàfi kọ́ mọ̀ nípa pé báwo ni pàápọ̀ ọlọ́run ọba ti ṣe rí sọ́wọ́ ń bẹ ẹni tó mọ báwo ni pàápọ̀ ọlọ́run ọba ti ṣe rí àbí òsì kò sí àjẹpẹ́pẹ́ nìkan wá lè wà tó lè mọ báwo ni pàápọ̀ àròyìn ọlọ́run ọba ti ṣe rí kò lè sí nítorí pé alqawlu fi sifat far'un 'an alqawli fi dhat ìjà ń sọ nípa àwọn ìròyìn ọlọ́run. ọjáde ni látara tá à ń sọ nípa pàápàá ọlọ́run ìgbà tá ti mọ pàápàá ọlọ́run báwo la ti ti fẹ́ mọ pàápàá àwọn àròyìn rẹ̀ torí pé al-ilmu bis-sifa far'un 'an al-'ilmi bil-mawsu' al-ilmu bis mà nípa àròyìn láì jẹ́ ọmọ nípa ẹni tó ń ròyìn. nísìn wọ́n sọ pé ròyìn eh, wọ́n sì pé ọlájẹjọ nínú àwọn student fún mi. báwo ló fẹ́ ròyìn ọlájẹjọ yẹn ó ní eh, eh, okuru okuru kó tó lè sọ yóò ṣe kí ni yẹn ni pé o ò kò mọ nǹkan náà. báwo wá làwọn ti ní ròyìn ọlọ́run láì jẹ́ pa mọ́ pàápọ̀ lọ. nítorí pé pàápọ̀ ọlọ́run gan àmọ́ nípa báwo ni pàápọ̀ ọlọ́run bá ti ṣeré gbogbo táwọn àmọ́ nípa ọlọ́run kò ju bọ́lọ̀ sọ fún wa lọ àti sànẹ́bí sọ̀rọ̀ bá àdìsẹ́là sọ fún wa lọ ọlọ́run bá ti ṣe lẹ́sìn fún wa pé nítorí bá ti sọ́kọ́ ká gbàgbọ́ ìsànẹ́bí sọ̀rọ̀ bá àdìsẹ́là bá ti sọ́kọ́ ká gbàgbọ́ àyè ọ̀gbà wa láti máa pe sórí kéèkì nke ẹ eléyẹn báwo ló tó wá rí ẹ sáà lè gbá wọlé ní abá àlè gbá wọlé sáà ní wá tó la já mọ́ sáàtò pé sáà gbá sáà gbá wọlé abá gbá wọlé àbí òye wa torí ẹ alukọ́wulu lọ́sẹ̀fà sọ̀rọ̀ ọ̀nà alukọ́wulu lẹ́lmọ́tò lẹ́yìn eléyìí. eléyìí fi hàn wá wípé tó bá ròyìn ara rẹ̀ ká máa fi ròyìn ọlọ́run ọlọ́run bá ó ń bẹ nínú tàhírì tàhírì ètò ìṣèkà káríká yí ọ̀rọ̀ padà sẹ́mi àpèjúwe tàhírì àti mú àwọn àpèjúwe irú rẹ̀ wá tó pọ̀ sẹ́ni kan ara adéjú ọ̀kan báwọn ẹni tí wọ́n máa ń yíròyìn ọlọ́run bá padà sí yí àwọn ayé àlùkò láti kan padà lápèjúwe ọlọ́run bá sọ yí pé náà. Mm-hmm. Mm-hmm. نعم àà ilé wọn yí àyà padà lọ. àhán lẹ́yìn àhán ọlọ́run sọ pé wàkẹ́lámọ́ lọ́ọ̀hù wàkẹ́lámọ́ lọ́ọ̀hù àhán Musa tẹ̀kílìmà wàkẹ́lámọ́ lọ́ọ̀hù Musa tẹ̀kílìmà bóòlù àti sọ pé àwọn. àwọn mu'attila bó wọn ṣe yí padà wa kallama Allaha àwọn ni wa Musa taklima talẹ̀ntọ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tọ́nà lọ́ba Musa sọ̀rọ̀ àbí Musa lọ́gbọ́nà sọ̀rọ̀ náà yà yìí ọlọ́wọ́ bá lọ́ba Musa sọ̀rọ̀ ọlọ́ni wa kallama Allahu ọlọ́wọ́ bá bá Musa sọ̀rọ̀ àwọn wáyé fàtíà ti fàtíà ti وسلم الله موسى تكليما ولموسى يعني ربنا أبا سورو نفافا إبان سورو سبحان الله كل وان كنية تحريف وان كنية لي تحريف كل وانا سلي من آية استوى الرحمن على العرش استوى أو معطلة وي ما رفدا وني يعني الرحمن على العرش استولى الرحمن على العرش استولى kéèké nínú kíké alukurani wọ́n yí padà ńgbà tí wọ́n fẹ́ túmọ̀ rẹ̀ wọ́n ní ìsáwá yẹn ìtumọ̀ rẹ̀ ní kíni ìsáwòlà wípé arahman ọjà àgọ́lá rẹ̀ gbà subhanallah sáwá ní bọ́lọ̀ wọn bá dùn sani bọ́lọ̀ wọn bá dùn kò sẹ́ni tí ń bá dùn. wọ́n ní ẹ torí wálé dùn lárúbáwá bẹ́ẹ̀ alukur'ani tó máa ń kọ́ èdè lárúbáwá ni alẹ́kọ̀ọ́ bí lárúbáwá ti sọ̀rọ̀ náà láàmú túmọ̀ alukur'ani wọ́n ní ọ̀kan nínú àwọn olórin lárúbáwá tó ń pè ní al-aqtal al-aqtal ó ní fọdùtẹ́wà bishrun ala al-iraqi min ghayri sayfin aw damin muhraqin wọ́n ní bíṣirù ọgbà ìrájì gbà ìtawa ló wọn á ní tuma rẹ̀ ní kékeré ni ọgbà ìrájì gbà láì lódà láì kò sì tẹ̀gbẹ́ sílẹ̀ torí ẹ̀ arahmanu alàlà àrùsì ìtawa olóòtúmọ̀ sí kékeré ni alàlà àrùsì ìtawọ́lá pọ́jà gbà tọ́ tí ọ̀rọ̀ aburú ike bísúrù ọjà ìrájì gbà mo ní kéèyàn ni èèyàn náà ní béèyàn di nǹkan àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ṣùgbọ́n ọlọ́run lélẹ́yìí arrahmanu ala al-arshi istawa ọlọ́run lélẹ́yìí kì í ṣe bíṣúrù àbí bíṣúrù là ń sọ̀rọ̀ ni à ń sọ̀rọ̀ Allah ọlọ́run ọba wa Allah ala al-arshi istawa orí àgọ́ ọlá òkè àgọ́ ọlá ló ti dọ́gba lé lórí àlè túmọ̀ rẹ̀ kọjá gbà torí pé ta ni ọ̀gbọ́n náà wọ́n bá dùn dalẹ́ni náà kò sí. ẹlẹ́ẹ̀kejì ó ní pé à ń sọ̀rọ̀ Islam à ń sọ̀rọ̀ tó wá náà Al-Qur'an ẹ wá mú ohun kan wá ìtútù pé ní tó kọ́ gan kiri yóò torí pé orin yìí actor yìí báyìí lọ kúrán ní ẹlẹ́sìn àgbélébù ṣé ọ̀rọ̀ alágbélébù làwọn tó wá mọ súnmọ́ Al-Qur'an náà. Ah, ọlọ́mọdé ọpọlọ ọdún orí kò dé kọ́ wá jẹ́ pé wọ́n wá wá tẹ̀ kiri tó lè ṣe títí ọ̀wá tó fi lè túmọ̀ àgùnrán títí ọ̀wá rí ọ̀wá jẹ́ gbọ́dọ̀ rẹ́bẹ̀rẹ̀ nìkan ọ̀dọ̀ pásítọ̀ kan ló ti wá rí ní tọ́sí kan. ọlọ́mọdọ̀rọ̀ wọ́n dàrú. sori arahmanu alalaarisi dawa ìtumọ̀ rẹ̀ ní kékeré ni alalaarisi dawa ìtiwá ẹn yẹlé kùbì jẹlẹ́lìhì wọ́n bí abẹ́ ìmùsọ̀lùfọ̀ àlẹ́. ó tọ́dọ́gba tó bá títóbi àti gbígbàngbà rẹ̀ mu subhanahu wa ta'ala. torí bẹ́ẹ̀ lóyè báyìí eléyìí túmọ̀ sí wípé sábàtì wa gba àyà ìbọn wípé ìtumọ̀ rẹ̀ ni wọ́n á bí ọ léèrè wípé ń sọ wípé ọlọ́run ọba ń kọ́ òkè pátápátá lọ́wọ́ lórí gbogbo ẹ̀dá tó dá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ pọ̀ tọ́ ọlọ́run ọba wá ní òun ti dọ́gba lókè àgọ́ ọlọ́ògùn òun ṣe dọ́gba lókè àgọ́ ọlọ́ògùn tọ́lọ̀ làgọ́ ọlá rẹ̀ ni àbọ́tọ̀ làgọ́ ọlá rẹ̀ náà ẹ dáhùn àà ẹ dáhùn náà ọ̀tọ̀ làgọ́ ọlọ́ọ̀ ọ̀tọ̀ làgọ́ ọlọ́ọ̀lọ́ ọ̀tọ̀ ní kíni kí ló dé tẹ̀sí màá bẹ́ẹ̀ nítorí pé kì í sọ ọlọ́run làgọ́ lájẹ́ àbí òye wa ọ̀tọ̀ làgọ́ ọlọ́run ọ̀gọ́ ọ̀tọ̀ ní àgọ́ ọlọ́run ọ̀tọ̀ sì ni ọlọ́run ọba wa. ọlọ́run ọba ní òun ti dọ́gba lókè àgọ́ ọlọ́run. títí dọ́gba yìí ìtumọ̀ dáa ti sọ pé títí dọ́gba títí déédéé pẹ̀lú títóbi àti gbígbọ́ngbọ́n rẹ̀ èmi. ó ti dọ́gba lọ́nà tó ṣe wípé kò sí ń tọ́pa ọlọ́run àtàgọ́ láyé pọ̀. ó ti dọ́gba ní ṣíṣe dọ́gba lọ́nà tó ṣe wípé kò sí ń tọ́pa ọlọ́run àtàgọ́ láyé pọ̀. ìrìn tí ìwọ bá wà lórí àga kí ni lára rẹ lọ́wọ́ lórí àga ìdí rẹ wà lórí àga irú ẹ̀kọ́ ni tá a lè ya ìdí rẹ pẹ̀lú àga ẹ̀kọ́ mọ́ ṣubú. Nàám àgbà tí wọ́n dé èèyàn tí mi dé èèyàn tó fi jẹ́ pé a lè ya ara wa kúrò lára tá a fara lé ká má ṣe kí ni. Ṣùgbọ́n náà wọn bá ṣe dọ́gba kí ẹ fi lè gba pé Ọlọ́run bá tóbi kọjá gbogbo bá ṣe lérò. Ọlọ́run ṣe dọ́gba lókè àgọ́ ọlá rẹ̀ ní ìṣe dọ́gba tí ò wípé Ọlọ́run ọba ń kọ́ nǹkan kan papọ̀ pẹ̀lú àgọ́ ọlá rẹ̀ torí pé ọlọ́run ọba bá inú ànkọ́ńkẹ́ kétékété lọ́jà kúrò lára àwọn ẹ̀dá rẹ̀ àbí òye wa kìí ṣe pé ọlọ́run ọba ó wá ń bùkátà wípé àbọ̀ọ́lá pàbọ̀ọ́lá lọ́dọ́ ọlọ́run ọba tó kálílà ọlọ́run ọba tóbi kọjá bẹ́ẹ̀ láti sọ pé torí káwọ̀ ọmọ báwò àbí òye wa torí ẹ̀ ló ti jẹ́ pé à ń sọ pé títí dọ́gba kan torí kọ́ ọ̀nà kankan àwọn ní títí dọ́gba kan lókè àgọ́ ọlá rẹ̀ ní ìṣèdọ́gba tọ́tọ́gba tó ṣe déédé pẹ̀lú títóbi àti kíni àti gbígbọ̀ngbọ̀n ọlọ́run bá wọn. tọ́ Ar-Rahman alẹ́ ṣe dáwọ̀ ìjẹ́rìí ń bẹ nínú eléyìí ìjẹ́rìí ń bẹ nínú eléyìí lè olówó ńlá ìjẹ́rìí ń bẹ ń lórí gíga ọlọ́run pípé òpin gbogbo kẹpátá lọ́lọ́run bá wà ìjẹ́rìí ń bẹ nínú ayáyá àbí òsì bẹ́ẹ̀ ọ̀wà jẹ̀gáàkàlà ọ̀kẹ́rà nítorí pé ọlọ́run ọba wa ó wà lórí abọ́ ọlá rẹ̀ abọ́ ọlá yìí ó sì ń bẹ lókè àwọn sẹ́mà méjèèjì àbí òye wa ó ń bẹ lókè àwọn sẹ́mà méjèèjì ní ìsàlẹ̀ abọ́ ọlá yìí odò ní ọlọ́run ọba wa ń bẹ ní òkè àgàn láì ṣé tó ń bẹ lókè àgàn láì kò sí ọlọ́run ní bẹ lókè gbogbo ẹ̀dá rẹ̀ tọ́da ẹ sì mọ̀ ike nínú ẹ̀dá ọlọ́run kí ni rẹ̀ gbogbo ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dá lọ́lọ́run àwọn wọn rò pé kò sí nǹkan mi mà ọla ọlọ́run ọba wa ń kọ́ ń bẹ lókè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá. ẹnìkan sọ pé arahman alala arsi sáwà níjó ti káwọn òde káwọn òde gbà wọlé bẹ́ẹ̀ káwọn ọmọ túmọ̀ rẹ̀ pé ọlọ́run ọba ó ti dọ́gba lórí àgọ́ rẹ̀ lórí pé ọba wà. inú táwọn fẹ́ túmọ̀ rẹ̀ bọ́lọ́run ọba ti sọ̀rọ̀ rẹ̀ àwọn tọ́wá ni mo fẹ́ fún ọ lọ́rọ̀ àṣírí kan sọ̀rọ̀ pé mi àti ẹ̀ lájọ bí ọlọ́run ti kẹta wa bẹ́ẹ̀ máa sọ bẹ́ẹ̀ àbẹ́ sọ bẹ́ẹ̀ nígbà tí a bá fẹ́ sọ̀rọ̀ sẹ́ pé níwájú ọlọ́run àti ìyàn sọ́nà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ngbà náà ni náà bẹ́ẹ̀ gbà kọ́lọ́ ọba bẹ́ẹ̀nbẹ́ẹ̀ngbà náà sẹ́nu fún àwọn sọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó wá ló ti sọ bá gbà kọ́lọ́ bẹ́ẹ̀nbẹ́ tó fi wá sọ pátí èèyàn kí nìyẹn já mọ́ ọ sọ pé níwájú ọlọ́run lẹ́yìn náà níwájú èèyàn àbí kò sọ pé níwájú ọlọ́run ọba nìkan ilé yẹn ló pé ju tọ̀ lé nítorí wọn fẹ́ fààyọ nígbà tó bá sọ kọ́lọ̀ ń bẹ pẹ̀lú yín tó ní ìsìn ọlọ́run bẹ pẹ̀lú yín pẹ̀lú pàápàá rẹ̀ ni tó bá gbé sọ gbà lérò nìyẹn o ti kèké rí o tó yé wa tó bá gbé ọlọ́run bá ń bẹ pẹ̀lú yín pẹ̀lú pàápàá rẹ̀ o ti kèké rí tọ́lọ́ àmọ́ tó bá gbé sọ gbà lérò nìkan ọlọ́run bá ń bẹ pẹ̀lú yín níbikíbi tó bá wọ̀ níbikíbi tó bá wọ̀ ọlọ́wọ́ bá fẹ́ pẹ̀lú ẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ kíríkà gbogbo nǹkan pẹ̀lú ìmọ̀ rẹ̀ òsè ìmánì tó yẹ wà òsè ìmánì torí di eléyìí ẹ̀rí ń bẹ nú àyà yìí lórí pé ọlọ́wọ́ bá wa ń kọ́ òkè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ló wà òkè gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá ló wà tó bá rí bẹ́ẹ̀ táyà ìgbà tọ́ka sí báwo la wá ti fẹ́ túmọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ tó sọ pé àmìntún máa ń fi sẹ́nà àmìntún máa ń fi sẹ́nà ẹ̀ ayé àkùsífẹ́bí fún mi ọ̀ fẹ́bí náà ìyẹ tẹ̀mú. tọkàn yín wá balẹ̀ tí ẹni tí mhm, ẹni tí ń bẹ́ ń bo náà tí ń bẹ ní sámà àbí tí ń bẹ nú àwọn sámà àbí tí ń bẹ lókè àwọn sámà ẹ̀mú kan tí ń bẹ lókè àwọn sánmà tí ń bẹ ní òkè àwọn sánmà ọ̀dà gbàtẹ́yìn tí ẹ̀kúndé lágbára tẹ́ bá sọ pé fi jẹ́ ibi máa lò fi jẹ́ ibi máa lò ṣe owó ń bẹ nínú àpò mi nu àbọ̀ owó ń bẹ lókè àpò mi náà owó àná àpò mi kí ló dé tẹ́ wá fi túmọ̀ máa ń dún sàmà sí ẹni tí ń bẹ lókè àwọn sánmà bẹ́ẹ̀ sọ pé ẹni tí ń bẹ nú àwọn sámà torí pé lẹ́yìn sàkà mísìlì yìí ṣe ìbọn ṣokùrà yàtọ̀ sílẹ̀ yẹn bí nínú lédè lárúbáwá máa wá pẹ̀lú ìtumọ̀ lókè a máa wá pẹ̀lú ìtumọ̀ lókè ìràwọ̀nà gbàtí ọ̀hà lè má wọ̀ fìdán ìgbà tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n láwọ̀ fìdán mọ́ òótọ́ táwọn ilé kálọ̀ ọlọ́run ti fi àwọn yìí báyìí ó ní wala usallibannakum fi juzu'in nakhli wala usallibannakum bẹ́ẹ̀lẹ́dọ́ àìnáfẹ́ ẹ̀ńtì kàyín lágbélébù sínú àwọn igi dẹ̀bínú àbí mára àwọn igi dẹ̀bínú mára àwọn igi dẹ̀bínú eléyìí túmọ̀ sí pé nínú ó túmọ̀ sí pé lókè ọlọ́run bá tún sọ pé wọ́n lẹ́bi ìjà alẹ́lẹ́kùnmọ́ ọ̀gbọ̀dẹ̀lúwúlà bàmjú ìmọ̀nà kébè ha ọlọ́run ọba ló ṣe lẹ̀ fún yín ní tọrọ ọrùn tẹ̀ torí náà ẹ máa rìn nínú àwọn orígun rẹ̀ àbí lókè àwọn orígun rẹ̀ lókè àwọn orígun rẹ̀ ó túmọ̀ sí pé tí máa wá pẹ̀lú ìtumọ̀ lókè àjẹpé àmìntón láǹtẹ̀ sànà ẹ̀ríkẹ́nu túrọ́tù múlùkì sànà iná ni something bí mànàkìrì àti wá ilé ìtumọ̀ sí pé àmìntón láǹtẹ̀ sànà àyè àmìntón mànà àlẹ̀ sànà ìjọkàn yín wá balẹ̀ ìjọkàn yín wá balẹ̀ sí pé kí ọlọ́run ọba tó ń bẹ lókè àwọn sẹ́mà kó mú kí ilé ó rí mọ́ yín lẹ́sẹ̀ ọkàn wọ̀ balẹ̀ sí o torí pé ilẹ̀ bá rí mọ́ alẹ́ ti aparun àbá aparun aparun tó ọ̀dà tó bá rí bẹ́ẹ̀. bọ́ọ̀lù ẹtí tún fẹ́ sọ àrílẹ́yìn yanjú báwo lẹ ti fẹ́ sọ sábà ní òkè gbogbo ẹ̀dá ọlọ́run ọba tó dá lọ ọlọ́run ọba wà gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ òdodo báwo la fẹ́ túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó wá nínú àdéhùn kòtòsí tọ́lọ́run ọba ní lọ́wọ́ anàtìsàmà wà á ti sẹ́pẹ̀ wà á ní rohùn nàgẹ́yì ìbá ti fáwọn méjèèjì àtàwọn tí ń gbénu rẹ̀ yàtọ̀ sí mi àtàwọn tí ń gbénu rẹ̀ yàtọ̀ sí mi àtàwọn tí ń gbé bẹ́ẹ̀ yàtọ̀ sí mi sínú sẹ́nà alọ́lọ́ ń gbé mi náà bọ́lẹ̀ tó wá fẹ́ wí lẹ̀ á sọ pé àtàwọn ẹni tí ń gbénu ẹ̀ yàtọ̀ sẹ́mi náà tí mo wà lókè gbogbo ẹ̀ tó yẹ yín yàtọ̀ sẹ́mi náà tí mo wà ní kíni òkè gbogbo ẹ̀ eléyìí tí mo ti fi mọ ọmọ lárúbáwá dáadáa kò tó láti fi mọ túmọ̀ àwọn nǹkan mi o. torí kọ́ mẹ́lẹ̀ pé ẹ̀ ń bú kúkúrú ní oṣù mọ̀ kọ́lọ̀ sàmù wa torí ti lè yẹn tó gbọ́dọ̀ mọ̀ tó ń tọ́ tẹ́lẹ̀ ìbá rí bẹ́ẹ̀ ajẹ́ pé a ti mọ̀ ní ìsìn wípé ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا sì máa pé èèyàn méjì onímọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ èèyàn mẹ́ta onímọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ àti kọ́nà ọbọ̀ jẹ́ lẹ́kẹ̀rin wọn ẹni márùn onímọ̀ síbẹ̀ àti kọ́nà ọbọ̀ jẹ́ nìkẹfà wọn wọn ò ní kéré síbẹ̀ àti kọ́ pọ̀ jù bẹ́ẹ̀ lọ àti kọ́nà ọbọ̀ wà pẹ̀lú wọn. ìyẹn ni kọ́nà ọbọ̀ wà pẹ̀lú wọn pẹ̀lú kémi ẹ̀ẹ́nì méje pẹ̀lú ìmọ̀ rẹ̀. sílẹ̀ ìbá yé wa ajẹ́ gbé amẹ́tùmá nǹkan pàtàkì kan nínú ìsìn ibi ọlọ́run ọba ń kọ́ olóńgbò hù gíga ọlọ́ọ̀ gíga rẹ̀ lórí gbogbo ẹ̀dá tó dá olówó ìdájú gíga pàápàá rẹ̀ pàápàá rẹ̀ ó ń bẹ lórí gbogbo ẹ̀dá tó dá olówó ìsèfàdì gíga àròyìn ni gbogbo òròyìn rẹ̀ ga ju gbogbo ẹ̀dá tó dá lọ olówó rẹ̀ olówó àlùfẹ́ẹ̀rẹ̀ ni iṣẹ́ rẹ̀ tó ń ṣe ọ̀gá ju gbogbo ẹ̀dá tó dá lọ ọ̀gá gbogbo àwọn ẹ̀dá yòókù lọ. ọ̀dà sílẹ̀ ìbáyé wa. ilẹ̀ fẹ́ sọ nípa àdéhùn anábì wa Muhammad sallallahu alaihi wasallam ثم ينزل ربنا إلى سماء الدنيا في ثلث الأخير من الليل ọlọ́run bá wọn máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́mọ ilé ayé ní ìdá mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ọlọ́run máa béèrè pé máa ń yẹ alìmí sọ́ọ̀bù di ìbà wọ́n máa ń yẹ sọ́ọ̀bù fèrè mi fa àrùn fèrè àlà. wọ́n ní máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ̀ ayé ọlọ́run ti wà lókè gbogbo ẹ̀dá tó dà bóòlù ti fẹ́ ti pọ̀. báwo ni ó ṣe wá sí sàmàlẹ̀ ayé tí sàmọ̀ ní rọ̀bìrìkà rẹ̀ ẹ sọ pé bẹ́ẹ̀ ni torí pé ọlọ́run ọba là ń sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run tá a ti sọ̀rọ̀ rẹ̀ kọ́ lẹ́yìn sẹ́kẹ̀ mi ti lè dé sẹ́yìn bọ̀ kò sí tó dàgẹ́ bì rẹ̀ àwọn tó wá pè yàn nìyẹn ọwọ́ á yàrá yàrá ìrọ̀ kìrìkà rẹ̀ àbí ọ̀rọ̀ kìrìkà rẹ̀ ọ̀rọ̀ kìrìkà rẹ̀ tọ́ba tó jáde òde ọ̀rọ̀ kìrìkà rẹ̀ àbí ọ̀rọ̀ kìrìkà rẹ̀ torí pé èèyàn là wa àmọ́ tara ń sọ̀rọ̀ rẹ̀ àwùjọ ọlọ́run ti parí ọ̀rọ̀ ó ní lẹ́yìísá tẹ̀lé ti lè ṣe yìí ti wá ní pé sẹ́mẹ́rínà wọ́n sọ ní dàpọ̀tà agbọ́ àti gbàlódì bẹ́ẹ̀ náà ni sẹ́nìkan bá tún fi ọ́ léèrè pé a ìdá mẹ́ta nínú òru sọ́nà pé ìdá mẹ́ta nínú òru yẹn yọ̀pẹ̀ ní ìsìn sí ìdá mẹ́ta nínú òru bá wá ń bì ó ti lọ lọ lọ láwọn àgbà China ìjànkà kótó ìdìbò dé Nàìjíríà àlú ẹ̀kọ́ ni tó pékè sí sẹ́mẹ̀lẹ́ ẹ̀rọ ọlọ́ọ̀bọ mọ á títí ẹgbẹ́ torí pé ẹsẹ̀ ẹgbẹ́ kò lè rí mi nà pápá ìdákanu one over three ìparí nínú òru nìkan tó mà wípé ti Nàìjíríà ti China ẹ̀yin lẹ́yìn mà wípé ti Nàìjíríà ti Brazil nítorí pé èèyàn lẹ́yìn ìwé ta là ń sọ̀rọ̀ rẹ̀ àmọ́ lẹ́yìn tẹ́tẹ́ mi ti lè yí ẹ̀yìn wà kó wọ́n ti sẹ́ni ọ̀lọ́. eléyà mú ọgbà gbọ́ lódodo ọ̀rọ̀ ọlọ́run ọba lóríṣiríṣi níbi tọ́lọ́ ọba ti sọ pókè ló wà ilé yìí yẹ fàájúrin kẹ́lẹ́ yorùbá o. gbogbo ọ̀rọ̀ rí tẹ́ bá ti sọ ọ̀rọ̀ dáadáa ọ̀dọ̀ ọlọ́run ni ọmọ ó gùnkè lọ bọ́lọ̀ ó túmọ̀ sí pé bọ́lọ̀ lọ́rọ̀ bá wà òkè. wàlà àmàlù fúnni òyàrúfà ò gbogbo sẹ́ẹ̀rì fẹ́ bá ṣe ọlọ́run bó gbé gùnkè ó túmọ̀ sí pé bọ́lọ̀ lọ́rọ̀ bá wà. sọ ibi tí wọn bá ti sọ ipò òun sọ síra kalẹ̀ fún alẹ́ bisọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ wọ́n sọ kalẹ̀ alẹ́ bí na yóò pinnu na bí lọ́kọ́ yìí wọ́n yóò pinnu na sọ́dá ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك أنزل wọ́n sọ kalẹ̀ wọ́n sọ nǹkan kalẹ̀ ó túmọ̀ sí bá ti sàlẹ̀ náà ní ti ń bọ̀ nù àbátìbò àtọ̀dọ̀ta alálùkùránì ti wá àtúntò túmọ̀ sí gbogbo lọ́wọ́ bá wà lókè lọ́wọ́ bá dàrú tóbi ń pa wá dàrú jẹjẹ àti owó ọ̀yọ́ àrísẹ́sẹ́ mo là wọn ó jẹmọ mo là wọn sẹwọ sí pé oore kan sọ̀kalẹ̀ látòkè àmọpọlọ tó ní wa tó dá wa dé fún wa tó lè mọ fún wa ń bọ lọ́wọ́ lókè àwọn gbogbo ẹ̀dá tó dá. àwọn tí wọ́n ní ẹ àwọn ò lè sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ sọ́mọ̀ kò tiẹ̀ yí wa ń bọ ṣé ó yẹ ẹ̀yìn àbí òye ẹ̀yìn <laughs> àwọn ní sọ́mọ̀ òjá o sáma yé wa àbí òye àwà wọn nítorí ẹ torílẹ̀ ẹ ọwọ́ àrògodo nígbà tí àrògodo yẹn fẹ́rẹ́sì yẹn àkùtì táwọn ọmọ àti táwọn bá tún wà sálẹ̀ náà àwọn tó máa rí sáma ní ìdúró àṣà ṣe kéèkì gbígbà tó ti pé ibi tá a wà yìí àwọn kan tún gbé àgbàdì ibi tó rí tí wọ́n kọ́ rí sí i àwọn kan tún gbàgbọ́n sálẹ̀ tí mo lórí tí wọ́n mọ̀ wò tó àwọn kan tún wà lágbàdì débẹ̀ ni lè rí kìí ṣe bẹ́ẹ̀ àti ká gbà fún náà wà wá. torí ẹ̀ ló fi jẹ́ pé àwa ọlọ́run wọn láwọn wá di gbélé wà rògbòdò pọ̀tàkùn tó wà náà Al-Qur'ani. ìwọ́n kò túmọ̀ sí pé àwọn kan wà orí tí wọ́n wà lókè àwọn kan orí tí wọ́n wà lẹ̀ àbó túmọ̀ sílẹ̀ ni. sọ bá délù kẹtọ ti ṣe bẹ́ẹ̀ kẹtọ fún wa. sọ bá délù pépé kórìkì wọn ilẹ̀ ní wò kẹtọ fún wa. bẹ́ẹ̀ ni ẹ̀ ní rí tó eléyìí túmọ̀ sí báwa máa sánmà tiwa tọ̀ eléyìí ó jẹ́ àyà pàtàkì tó sàlàyé nípa ròyìn ọlọ́run ọba ọ̀kan pàtàkì nínú àwọn ròyìn ọlọ́run gbogbo ròyìn ọlọ́run ọba lọ pàtàkì ṣùgbọ́n ìròyìn yìí báyìí wọ́n jẹ́ ìròyìn kan tó fa àwọ̀ tó pọ̀ láàrin àwọn ẹni tí wọ́n ń pera wọn nínú kùmí nínú àwọn ẹni tó ṣe wọ́n yí ìròyìn ọlọ́run ọba padà bí àwọn mọ̀ àwọn ẹni tó ṣe wípé wọ́n bẹ̀yìn ìròyìn ọlọ́run ọba tì àbáwọn ẹni tó máa ń fi ìròyìn ọlọ́run ọba jọ ròyìn èèyàn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn ò gbáyà yìí wọn ò túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ báwọn èèyàn ti ṣe túmọ̀ rẹ̀. tọ apá kan ni wọ́n máa ń gbẹnu àbẹ́lú àwọn tàbí látàrí àìmọ̀ ní ọ̀dà kí ló fẹ́ sọ nígbà àdéhùn dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sẹ́lẹ̀ ẹnìkan ju ọmọ ọ̀dọ́ rẹ̀ obìnrin ẹrúbìnrin tó wà lọ́dọ̀ rẹ̀ obìnrin obìnrin yẹn jẹ́ ẹ̀dúdú ó ní ọ̀sẹ̀sẹ̀ kan tí òṣèṣẹ̀ kan mo bá nà gbàtí mo wá nà ẹsẹ̀ lọ́kàn mi ọ̀bá jẹ́ gbádùn mọ̀ síbi mo ti ta ìdá sọmọbìnrin yìí ọba mu lọ sọ́dọ̀ ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn sẹ́lẹ̀ ó ní ànábì ẹ bá mi bí léèrè ẹ bá mi bí léèrè tó bá jẹ́ mọ́mì ni mo fẹ́ bọ́ fún ẹrú kúrò lọ́rùn ẹ̀ anabi sallallahu alayhi wa sallam fi léèrè pé ayna Allah kó lọ́lọ́run ọba wà onífi sẹ́nà lókè àwọn sẹ́nà wa man ana sálẹ̀ ní oní rasulullah òtítọ́ ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam anabi ní a'tiqha fa innaha mu'mina bọ́ òkun ẹrú kúrò ọrùn rẹ̀ torí gbólógbàgbó òdodo ni yọ òkun kúrò lọ́rùn rẹ̀ fún lómìnira rẹ̀ torí pé kí ni olùgbàgbọ́ òdodo ni anabi fi hàn wá ń bí in practice iti oke, àwọn sẹ́mọ̀ lọ́nà ọba wà bí òfin hàn wá òfin hàn wá àwọn wa sọ kẹ́ anabi sọlá sọlá talẹ ní talẹ ní bilérì ṣebí ẹrú ni àwọn ẹrú tí ọmọ kankan so wípé eléyìí ẹ kan ló politics bá a ah, anabi wèé tó kùrọ anabi ti wèé tó kùrọ bó ṣe rí gán la anabi wù yẹn torí délé ẹ má gbọ́dọ̀ àwọn ẹni tó pé máa yí ìròyìn ọba padà wá ipá wọn ṣe pé onye ò ní ìtumọ̀ kò sí àyè àti ṣe fìlọ́sọ́fì inú ọ̀rọ̀ ọlọ́run nínú ìròyìn ọlọ́run bọ́lọ̀ bá bá ti ṣe wí náà láàwù bá ti wí làánà ibi tá a dúró sí lónìí ọlọ́run bá là ń bẹ̀ rẹ̀ tó dára jù àti àwọn rẹ̀ tó ga jù kó dàkùn jọ̀wọ́ kó fún wa lẹ́yìn tó máa ròyìn ọlọ́run ọba pẹ̀lú tọ́lọ́run ọba fi ròyìn ara rẹ̀ kó sì wá lọ́kàn nínú ẹni tí wọ́n máa lé jìnnà tọ́lọ́run tọ́lọ́run ọba lé jìnnà síra rẹ̀ ọlọ́run ọba kó sì wá lọ́kàn nínú ẹni tó máa tẹ̀lé sunnah nabi muhammed sallallahu alayhi wa sallam subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. so alhamdulilayi eh, ẹnìkan ṣe ìbéèrè ń bí wọn làwọn kírun àwọn kírun ìṣá ẹ lọ́wọ́ ṣùgbọ́n ẹnìkan ọ̀bárun láti pìlẹ̀ wọ́n ti kíráká méjì kótó ti kóté ọ̀nà wo gan-an lọ́dáa jù láti láti pé irun rẹ̀ ọ̀nà tó dáa jù láti pé irun yìí òun náà ní kọ́ gbà pé àkọ́kọ́ tó ń kọ́kọ́ bá lẹ́yìn lè má mú ní ráká alákọ̀ọ́kọ́ tó. raka tó kọ́kọ́ bá ẹni rákà alákọ̀ọ́kọ́ rẹ̀ o bá sì mà bẹ́ẹ̀ ajẹ́ pé rákà lọ́gbọ́n ọmọ sí mi pé òní mọ bó ṣe kí rákà ẹlẹ́kẹta àtẹlẹ́kẹrin kí làwọn kí rákà ẹlẹ́kẹta nínú ìjà ẹ̀ fàdí ànìkan sáàkì sókè àwọn àti jẹjẹ ẹlẹ́kẹrin kọ́ ájò náà jẹjẹ tẹ̀lé ìjẹ́bù ti jẹ́ kí lọ́ọ̀fà tó fi jẹ́ pé njẹ́ bá kọ́kọ́ bá lẹ́yìn lè máa mú yọ jẹ́ rákà alákọ̀ọ́kọ́ yín àti sọ ẹ̀rí yẹn rí. náà jazakallahu khairan torí pé inú ntẹ́yìn kọ́kọ́ báyìí ibẹ̀ lẹ́sìn ti takbiratul ihram ẹnu gbogbo olùmọ́síkò wípé àti ti takbiratul ihram àbí ní rákà alákọ̀ọ́kọ́ tiwa ó lè jẹ́ lẹ́kẹta àti lè máa mú ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ tiẹ̀ nù nàmbà wán bàbá bá mú kí kí ọlọ́run wọ̀ pé gbogbo tó dá tó ṣe wá sí nǹkan tó dá pé tí n bá alhamdulilayi wọ́n ní nígbà tá a ti mọ̀ ní kí ọlọ́run ọba wa òkè gbogbo àwọn ẹ̀dá tó dá ló wà ìjẹ́ tó wá bẹ́ nínú súnà wípé gbogbo gbàtà bá ti wá fẹ́ ṣàdúrà ní ìsìn kábọ̀ wa sókè ká máa wòkè tàbí kò sí nínú súnà bẹ́ẹ̀ ni ó wá nínú súnà anábì sallallahu alaihi wasallam pàápàá nípa gbólóhùn ìrántí èyí tá a máa wí lẹ́yìn ìgbà tá a bá ti àlùwàlá tán ojú ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين wípé káwí especially ashhadu an la ilaha illallah àyàn káwí lẹ́ni tó ń nà ọmọ káwa tí ń sìn wókè káwí lẹ́ni tó ń nà ọmọ káwa tí ń sìn wókè wọn náà àdìsí tó fẹsẹ̀ rìn lọ. ṣùgbọ́n yàtọ̀ sí ìtàn ọmọ mọ́mọ́ wa máa ti ń gbà mí àwọn òwì wọn nà ká wọn ó tún abomi sẹ́nu bíbomi sẹ́nu àti rẹ́ẹ̀rì tuntun pẹ̀lú ìtumọ̀ sí pé tẹ́lẹ̀ náà bá fẹ́ ṣàdúrà lápèjúwe láìpẹ́ gbọ́wọ́ sókè àwọn awókè à ń bẹ lọ́n kọjá pẹ̀ ìdàtìsí. tòṣùgbọ́n ìtọ́ dára lójú tí òsì èmi ti ń pa ni pé gbígbọ́wọ́ sókè ni ó ti dà kò ní ìdíkẹ́ tẹ̀sẹ̀ máa wò torí pé gbígbọ́wọ́ sókè ti túmọ̀ sí pé ẹni tẹ́ ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ńkọ́ òkè náà wà. eléyàn ti tó ìnáwó pẹ́kùn ayé yẹn kẹrí onítìsí ọlọ́rẹ ńlọlúwa yín wọ́n yín náà hù láyé sáyé. وإنه يستحيي أن يرفع إليه عبده يديه ثم يردهما صفرا àtikó ju àwọn ẹsẹ Ọlọ́run kẹrù rẹ ọ̀nà wọn sókè kọ́mọ tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ kọ́ á dá padà lókè ẹ bùkátà kẹwò kì tó bá ti gbọ́ sókè òṣìṣẹ́ náà nọ́mbà tó nọ́mbà tó. ó tọ́ fún bó tilẹ̀ lé ẹlẹgbẹlẹkùn yìí ibi yìí ọlọ́run ọlọ́run wọn bẹ dáadáa ọlọ́run báyìí lọ́wọ́ tó fún ẹ láti ní fi wọn ẹgbẹ́ bá mi sọ̀tún wọn ẹrú ẹ. ìgbà o. nígbà wọn sọ pé ìdílé ayé sọ pé ìdílé pé ìgbà yóò la yọ ọlọ́run torí pé kò ní máa jẹ́ ìkẹ̀kẹ̀ àti pé kọ́lọ́ ẹni tó bá sọ pé. ẹ náà mo fẹ́ wí wọ́n ní ẹnìkan sọ pé gbègbè yìí ọlọ́ọ̀ni lẹ́kùn yìí ọlọ́ọ̀ni pèrèsè yìí ọlọ́ọ̀ni iṣẹ́ yìí gbogbo ẹni tó bá wí bẹ́ẹ̀ kékeré tó yé wa àwọn ilé yẹn méjì ni wọ́n ń pè wọ́n àbí gẹ́gẹ́ bí ṣúgà títí máa ń pòórá sínú omi. àbí kó sọ wípé ọlọ́run papọ̀ mọ́ gbogbo nǹkan ọlọ́run wá di nǹkan nǹkan yẹn àwọn náà ń pè ní ahlul gbogbo nǹkan ọkọ̀ kan ní méjèèjì sọ yẹ wa gẹ́gẹ́ bí ètò orí ajá nínú àwọn tó bí tó wọn á bi léèrè kọ́lá huwa huwa pé tọ́lọ̀ náà nù tọ́lọ̀ náà nù wọ́n ní kọ́lá huwa huwa so ìgbàgbọ́ yẹn àwọn sufi àwọn ni wọ́n mú wọnú ẹ̀sìn Islam ìgbàgbọ́ kékeré yẹn àwọn náà mú ẹ̀sìn Islam àwọn náà ti gbà lọ́dọ̀ àwọn ọ̀gá

tó náà lọ fà á ló fi jẹ́ pé tẹ́ bá ti sọ̀rí pọ̀ débi kan ọlọ́mọ ti wá ní ẹni tí ó sì nà ó tí àwọn onísọ̀rí pọ̀ tó bá ti sọ̀rí pọ̀ débi kan ọlọ́mọ ti sọ̀rí pọ̀ débi pé gbogbo gbẹ́ àti sọ̀ àtàjà àtẹlẹ́dẹ̀ gbogbo ẹ̀ lójú rẹ̀ yọ̀mọ̀ kọ́lọ̀ náà àmọ́ wọn tó ṣe bẹ̀rẹ̀ tó ń tara rẹ̀ gbé tó ti débi kankan kò sí ìríran yóò kò tó wà ń bẹ̀ ọmọ wa pé àwọn ń parọ́ ni irú wọn wá sí máa débi tí ò ti ní ṣe padà mọ́ lórí returning point ìgbà náà ni ó tẹ̀sẹ̀ wá rí wípé àti bó ṣe rí nì kò sí nílé padà mọ́. àmọ́ gbogbo tí èèyàn bá ṣe láyé kọ́kọ́ kà ń pa rẹ̀ náà tàbí òye wa torí kéèyàn lè bá a mọ̀ kọ́ mẹ́bàá á jẹ́ pé ńgbà tó bá ti sìn lásán lọ́wọ́ àfẹ́ padà tó nílé padà mọ́ mòrí di jẹ́ náà ti pọ̀ tí mòrí di bá ti pọ̀ èyí lérí bá ti tòun torí ẹ̀ ló fi jẹ́ pé ẹnìkan gbọ́dọ̀ sọ pé Ọlọ́run ni nǹkan yìí Ọlọ́run ni nǹkan yìí Ọlọ́run ni nǹkan yìí àfikọ́ jẹ́ akịda àbí olóòlì àkídà yẹn àkídà sani imam náà pé kí wọn fún yàrá. alhamdulilayi ìbéèrè tí wọn ṣe bí ẹjọ dá bọrọ ìbéèrè tí wọn ṣe wọn ní sẹni tó jẹ aṣáájú fún yàrá nínú ọrùn mọtíláṣí imam tó bá sòfin kí n táwọn bá ti sọ ọ àbí wọn sọ̀rọ̀. ìgbé gbogbo ọ̀rọ̀ táwọn bá ti sọ ẹ̀rọ táwọn pọ̀ pẹ̀lú ẹnìkan pé gbogbo ọ̀rọ̀ táwọn bá ti sọ o ẹ má tún máa ṣèwádìí nípa rẹ̀ má ẹ gbọ́dọ̀ dáwọn rọ ẹ gbọ́dọ̀ dáwọn rọ gbogbo táwọn bá ti sọ kò ní máa ṣèwádìí ẹ má jẹ àrùn bẹ̀ ọ́ ṣe wọn ti òpùrọ̀ ni ọ́ ó lè jẹ́ pé àwọn èèyàn wà ń bẹ̀. tó bá sẹ́yìn méjì ní tó sì hàn sí pé wọ́n lọ pa ẹ̀ sọ̀kẹ́ á àtìkè ń bẹ ní ọ̀rọ̀ tẹ̀sẹ̀ yìí ọ̀rọ̀ tẹ̀sẹ̀ yìí kò dájú pé bó ṣe rí nù sẹ́rí kò rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé rọ ni kò tẹ̀ síta tẹ́ bá kókù rọ ni ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ìdí tí òtítù rí bẹ́ẹ̀ báyìí báyìí báyìí àmọ́ kò sẹ́nìkan láyé ní èèyàn pé wọn á pe gbogbo tó ń bá ti sọ o abẹ ti gbé òótọ́ sí ni ẹ má wùlẹ̀ ṣèwádìí rẹ̀ àti kọjá ànábì ìrọ́pọ̀ àwọn ànábì ọlọ́run ti purọ́ àwọn ànábì ọlọ́run bá wọn ti tẹ́ lọ́run nígbà wọn bá ti wí iṣẹ́ tó lọ́ọ̀ fi ránṣẹ́ sí wọn. àmọ́ wọn lẹ́gbẹ́ sọ̀rọ̀ ní ìtútù tó tó jẹ́sí mẹ́ta abẹ́kùnrin bá ti tó bẹ́ẹ̀ lò tó láàmú á pé má ti wádìí pa rẹ̀ ni. Thank you. àyà tó náà ti sọ pé òun bẹ pẹ̀lú yín àyà alákọ̀ọ́kọ́ yẹn kílẹ̀ pé owó máa kùnà yín náà máa kún tù bí òun bẹ pẹ̀lú yín ní gbogbo bíkíbi tẹ bá wà wípé bóòlù ẹ̀sìn lè túmọ̀ rẹ̀ pé ń bẹ pẹ̀lú yín pẹ̀lú màá rẹ̀ àwọn àsọ pé ẹ̀yin ẹ mú wá nínú àyà yẹn ibi tó lọ́ọ́ bá ti sọ fún yín pé òun ń bẹ pẹ̀lú wa bèzáàdì ṣé ń bẹ́ẹ̀ nù ẹ̀ torí ẹ̀sìn náà ò sí ń bẹ̀ tiwa náà ò sí ń bẹ̀ tọ́tọ́ tó àwọn ti láwọn ẹ̀rí tó sọ fún wa pé bẹ̀rẹ̀ mi yìí lá bẹ̀rẹ̀ àti ẹ̀yẹn wa mẹ́rin mi wà tó sọ pé bẹ̀rẹ̀ àti yìí lá bẹ̀rẹ̀ mi yìí wọlé tẹ́jú ló yẹ ládàrí kẹsẹ̀ bí la. ẹlẹ́ẹ̀kejì àdéhìí kan tó mú wáyé náà kò sẹ́ẹ̀rì ń bẹ̀ nítorí bá àdéhìí yẹn ti túmọ̀ ara rẹ̀ kò bùkátà kẹ́nìkan tó túmọ̀ rẹ̀ wípé wọn máa nẹ́bí ọlọ́run bá wá sọ pé báwo ní ìpèpè ọ́ wò nígbà tó ti pè wọ́n lọ́lọ́run ọba ni ọlọ́run bọ́ ni ọmọ pẹ́rù mi lágbájá sáré tó bá ti pọ̀ ọ̀fẹ́ wò ni ọba bá mi lọ́dọ̀ rẹ̀ tó bá ti pọ̀ ọ̀fẹ́ wò ni ọba bá mi lọ́dọ̀ rẹ̀ àdéhìí yẹn kò túmọ̀ sí pé ọba bá mi lọ́dọ̀ rẹ̀ kì í dáa sí pẹ̀lú pàápàá gẹ́gẹ́ bí òtítọ́ sínú rẹ̀ pé ọba bá mi lọ́dọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ní àwa wá gbé torí pé ọba bá mi lọ́dọ̀ rẹ̀ pé ẹ ń ní nítorí pé amẹ́rì púpọ̀ tọ́tọ́ kàti bẹ̀ ẹ̀yàn wa mẹ́rì tọ́tọ́ kàti tó di ráàtì lẹ́yìn náà gbogbo ẹni tó bá gbàgbọ́ pé ọlọ́run bá ń bẹ́ẹ̀ ń bìkan di ráàtì yìí nǹkan kan wá rọ kiriká rẹ̀ mi màkùlùkọ́tì ní fàwọ́ gbogbo nítorí pé ọlọ́run ọba láàyò ètò bíi ṣẹ́yìn wà húwa muhitun bi kulli shay nǹkan kan sì rọ kiriká ọlọ́run ọlọ́run sì rọ kiriká gbogbo nǹkan náà. Number, fọ. àwọn òbí alhamdulilayi ó lè gbé lórí ẹ tó bá ti kọ́ lọ́ọ́ lọ sọ fún bẹ́ẹ̀. sọ́nà lọ sọ fún so sọ eléyìí sí pé àwọn òpùrọ̀pùrọ̀ bóun ni wọ́n ti wá gbarọ́ gbọ́. lẹ́yìn náà irọ́ burúkú ni ẹni tó ríran sí i tóun ríran síra rẹ̀ ń jìyà káyé ọwọ́ lóun ríran sẹ́nìkan. àbí òye yín ìyá burúkú ní jẹ́ káyé ń fẹsẹ̀ wọ́ gbogbo òbí kò rí bàtà àtọ́kùn òríran sí yìí o tó bá dàgbà ìwé bóò ní ìwé tọ́ka o ti pọ̀ tó láyé tí ò ní jẹ́ díẹ̀ ṣé díẹ̀ náà gbogbo ìwé ta tàbí èsè díẹ̀. ọ̀rọ̀ ni bísínẹ́sì ni ó ṣe ẹni tí ń ṣe oṣù náà ṣe ṣe bísínẹ́sì ni ṣe. àrẹ lọ́wọ́ níbi díkẹ́lẹ́rì yìí kí ni jẹ́ bísínẹ́sì. kí ni jẹ́ bísínẹ́sì. ẹ wà mọ̀ gba ọ̀rọ̀ wọlé nàmbà fáì. ọmọ ẹ̀ ṣe kápẹ́ nàmbà fáì. nàmbà sèk ẹni ẹni àwọn tí ń lọ sínú space pẹ̀lú rocket ṣé a lè sọ pé àwọn náà lọ nu sẹ́mà ẹni náà ni wọ́n lọ nu space ṣé space wà ní kẹsẹ́ wọn a lè sọ bẹ́ẹ̀ a sọ fún ọ lọ nu space eléyìí a máa fi hàn yín pé ọlọ́wọ́n bá wa ní agbára ọlọ́wọ́n bá wa ga ẹ wo iye ọjọ́ tí wọ́n máa ń ṣe mi nígbà míì wọ́n fi wà nínú rọ́kẹ̀tì yẹn ẹ wo orú eré burúkú tí rọ́kẹ̀tì yẹn sá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ inú òfurufú lásán náà wọ́n ti lù sí kéde inú sánmà torí wọn ò fi bá bá la wọn dáa fún orí sánmà wọ̀ àbẹ́yìn gbà fún wọn lè wọ inú sánmà fún wọn lè wọ ọbẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ńlá tiwájú fún gbogbo ẹ̀dá pátá màláíkà Jibril ńlá tiwájú fún gbogbo màláíkà ọlọ́run ní fún wọn lọ mú Ànábì sallallahu alaihi wasallam wá sí sánmà wọn àmà sílẹ̀kùn sọ́mà bá nàbí àti màlẹ́kà Jibril àfìgbà tí màlẹ́kà Jibril tó sọ pọ́lọ̀ ti gbà pé kànàbí ọ̀wá taló wá sílẹ̀kùn fún jọ́ọ̀nù taló sílẹ̀kùn fún pọ́ọ̀lù taló sílẹ̀kùn fún dọ́kásì tọ́ba yẹ pé nu wọn bá ń lọ tó yé wa inú atẹ́gùn láti inú òfurufú lásán wọn lọ nàmà sẹ́fọ̀n. Ah, eh, ọ̀rọ̀ pa

bẹ́ẹ̀ tọ́lọ̀ ọba ní ọlọ́ba ọlọ́ba àbí kí ni mú mi bẹ́ẹ̀ kí ni wọ́n wí lẹ́yìn. lẹ́yìn ni pé ọlọ́run wá bá mi dàbí ìgbé ọ̀bà wá bá mi. àwọn ọ̀sán ọ̀sán délẹ̀. àwọn òfin yóò bọ́ àbí òye torí kọ́ bá jẹ́ pé àmọ́ ẹgbẹ́ ń bá lè mọ mùsàlùmá ẹ sọ pé ìrìn àti mùsà àbí òye wa ọ̀rọ̀ pẹ̀ ní àtẹnìkan pọ̀ ẹ wá lọ bá a sọ àní á ọlọ́run ní sọ̀rọ̀ àbá torí kọ́ bá jẹ́ pé ẹlòmíràn pọ̀ yìí pé gbogbo lè má mú ìkà ní wọn o àtìníkà àwọn ọmọ wa kírun mọ́tíláṣí àwọn ọmọ wa pé tọ̀ sáwọn ọmọ kírun lẹ́yìn àwọn àkàní àwọn lè má mú ìṣèkà ẹ pé láàrin ẹ̀yìn àtẹnìkan tọ̀ onítọ̀ wa sọ wípé ọlọ́run ní sọ̀rọ̀ àbá mi àìsètò alhamdulilah ọlọ́run náà ló ní kí wọ́n á bọ̀ tọ́lọ̀ wọn bá ọba pé kí wọ́n á bọ̀ bó ní ti wọ́n á bọ̀ torí wọn má tẹ̀sí àwọn náà ìlànà ìjà ń bá ọ̀rọ̀ fúnra rẹ̀ nígbà tí olè fi ṣe àti tọ́lọ̀ ọba bá fẹ̀rẹ̀ ọlọ́run ló wù pé kí wọ́n wá náà ló ti wá. ẹ̀yin wọn sọ pé ẹ ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀ kọ́ sọ bẹ́ẹ̀ pé pé lérí ni o àhàó nínú òfin sẹ̀ríà ọ̀rọ̀ tí èèyàn bá sọ jáde àìdí bí o ọlọ́run ń wá bá mi sẹ́yìn bá fẹ́ mọ̀ pé sọ̀rọ̀ ní ọ̀tẹ̀ mi ẹ wá pé tí n bá wa bọ̀ ńkọ́. àmọ́ kó wá jẹ́ pé ẹ kàn máa fi hàn pẹ̀lú ẹ̀sẹ̀ tí ọ̀sẹ̀ ọlọ́run fẹ́ bẹ̀. àmọ́ tó bá jẹ́ pé ó ní ọlọ́run ló ní kọ́ wá bá mi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó rì tí nǹkan kan bá wá ṣe yín tẹ bá fẹ̀sùn kàn tẹ mọ̀ pé ń gbà náà ẹ̀rì nǹkan jì mú ó ti sọ pé ń ṣe kí ni ẹ̀rì. nítorí délé ìtẹ́rí àwọn nǹkan kan tí ò lọ títí bí jàǹkáwò pé ká máa di mú sẹ́wọ̀n pé jàǹkáwò lè tó so ẹran kò lè tó so ẹran tó lọ́pọ̀lọpọ̀ ní jàǹkáwò làá máa fẹ́ fi so ẹran tọ̀tọ̀ kọ́lọ̀ ló ní kọ́ wá bá mi àwọn àti wa máa mọ nínú lórí ibi hàn bàbá òun kọ́dọ̀ ó ní ọlọ́run ni wọ́n ẹ wá sọ di ìkàlẹ́nu àwọn èèyàn wọ́n máa wá bu wọ́n máa bá jẹ́ ká ẹ̀jẹ̀ ká páyọ̀ lọ. níta wọ̀ ọ̀bá fẹ́ fún ọ̀sán pa àwọn ẹ̀mọ́jà sọ pọ̀ mọ̀ ẹ̀yà wa. nítorí pé ọ̀tọ̀lá gbani létí ọ̀tọ̀lá bùnú ẹsẹ̀ sí ní méjèèjì. tẹ bá gbá yẹn létí ẹ ṣàbòsí sí tẹ bá sì bu ẹta yìí rẹ̀ nù gbígbá yìí rẹ̀ nù ẹsẹ̀ ńlá nù kẹ pẹnu àtẹnu yẹn kẹ bàjẹ́ ẹ ń da yìí rẹ̀ nù ní ọlọ́run bó ti bìí sọ bá dúró gbẹndà lùkìyàmù. ó sì ní gbogbo ẹ̀tọ́ láti pè yín lẹ́jọ́ nínú òfin ṣẹ̀ríà torí ní sinmi àti máa ń gbé ká pé ó sọ pé èrì kọ́ sọ pé mọ̀nà ọlọ́run ó lè pè yín lẹ́jọ́ lórí nínú òfin ṣẹ̀ríà yóò sì torí pé èèyàn báyìí torí pé ń bẹnu tẹ́sí Islam wa sọ ẹ̀sìn Islam wa sọ yìí ni Islam tó nítorí délé ẹ dákun nítorí ìrìn ọba sọ ẹ mẹ́jọ àmọ́ fún túmọ̀ lóòótọ́ gbogbo alágbọ́ yorùbá àmọ́ yorùbá àwọn ẹ máa fi apara inú ti kẹ́ ní sinmi láyé sí iná torí pé nígbà tí bá ti fún ní túmọ̀ tí ọ̀dà ọlọ́run ló ní kọ́ wá bá mi lẹ́yìn náà bá mọ múra ọmọ tíláṣí àbí ẹ̀kọ́ ni torí tọ́ mi. Bàbá eight.

ọkụkọ àwọn eléyìí tí màá wá ń bá wí yẹn sọ̀rọ̀ wọn mẹ́rin kọ́bìlà náà ni òfin àwọn tó síwájú wa ni òfin àwọn tó wa yẹn ọlọ́run sàlàyé fún wa náà a sì rí náà ń tọ́ takò wípé òfin takò ọlọ́run fún wa ń ròyìn ni bẹ́ẹ̀ náà yẹn alágídí báwọn náà ti alágídí àmọ́ lọ́wọ́ sọ pé sẹ́yìn ọmọ lọ́ọ̀bì kankan jọ sátidé kò sí tọ́lọ̀ tàbí òye sọ àwọn lẹ́yìn náà adúpẹ́ fọlọ́ àwọn sì ní àwọn ọmọdé bímọ àwọn Yahudi ò rí mú wọn mú jọ sátidé àwọn nàṣọ́rọ̀ ò rí mú wọn mú jọ sunday ọlọ́wọ́n bá fi hàn jọ anabi wa muhammed sọ̀rọ̀ àlùsọ̀lẹ̀ náà. wọ́n ní bó ladí tó kò tètè tó máa ń sọ̀kalẹ̀ bá nàbí báàdì ìtì lásán náà tó máa ń sọ̀kalẹ̀ náà báàdì ìtì nàbàwí tó máa ń sọ̀kalẹ̀ náà ọlọ́wọ́n bá sọ̀tọ̀ ṣùgbọ́n ìyàtọ̀ tiẹ̀ ni pé lafdan wa ma'na látọ̀dọ̀ ọlọ́run ló ti wá àtọ̀rọ̀ rẹ̀ àti súnmọ́ rẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ṣùgbọ́n àdéhùn kòtò sí lafdan min ar-rasul wa ma'na min Allah tó àdéhùn tà nàbì sallallahu alaihi wasallam àtọ̀dọ̀ ọlọ́run súnmọ́ rẹ̀ ti wá ṣùgbọ́n gbólóhùn rẹ̀ ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tó ti gbé àdéhùn kòtò sí ọ̀rọ̀ ọlọ́run ìtumọ̀ rẹ̀ kọ́mọ̀ọ́dọ̀ ọlọ́run ti wá àlè dípò ayé àlùkòrò àdìsá àmọ́ ìpele rẹ̀ náà àríkù sọ. lẹ́yìn náà bá ń ṣe màtúmọ̀ rẹ̀ ni pé sàbí ó gbà wá wípé kọ́lá rasulillah sallallahu alaihi wasallam kí máa yẹrù ìhà rọ́pì. ànábì sallallahu alaihi wasallam sọ nípa tó gbà wá látọ̀dọ̀ lọ. àbí kí sàbí ó sọ pé kọ́lá rasulillah sallallahu alaihi wasallam qala Allahu ta'ala. ànábì sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run sọ pé ṣe yé wa ìyẹn lẹ́sìn mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run lè lè gẹ́gẹ́ bíi يا عبادي إني حرمت الظلم على نفسي يروني موسى أبو وبيبي أراني وجعلته بينكم محرمة مسلمي ولعني فلا تظلموا كما تابوا في القرآن كما تكتب في القرآن حديث القدسين نعم عليكم طبعا ده بلوع نعم alhamdulilayi gbígbà tó ní bèrè ń ṣe bèrè pé tó pé àgbẹ̀tọ́ni náà pé òun náà bẹ́ẹ̀ nu ilé ayé yìí ni àbò náà jókòó síbi kan ní wá ń tẹ bọ́tìnì ní fi ń yọ wá lẹ́nu àbí báwo ṣe tọ́ni ẹni yẹpẹrẹ nìyí ẹni yẹpẹrẹ burúkú ni gbogbo ibi tíbi tí wọn bá wà ń sáré tẹ̀lé ọ kódà ń sáré nínú ara rẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ ń sáré ni kò sì ní yé yọ lẹ́nu àfi gbẹ́gbẹ́jẹ bá dúró lára rẹ tí kú bá dé ẹnìyàn ṣètò ọ̀nà yẹn kiri nínú ìgbìn ádámù mẹ́jọra dẹ́m ẹ̀ṣẹ̀tọ́ ni sáré nínú ara èèyàn ní sáré ẹ̀jẹ̀ ṣébí òní àbúrò rà mú tó so lókun àbẹ́yẹn ọ̀gbọ́ bẹ́ẹ̀ ni àbúrò rà mú tọ́ran lókun kanu mẹ́tíláṣí tó ní kọ́dá kókó tó lẹ̀ wọ́n fún láti orí kan tóbi ló ń kọ́ láyé sẹ́kù sí pé tó bá kà á lálẹ́ ẹgbẹ́ kan aburúkọ ní sojú lè mọ́ dáná bíi kíní sọdá kọ́kẹ́ wọ̀húwọ́ tẹ́dó òótọ́ ló sọ fún ọ̀sùn òkùrọ̀ òun lọ gbókùrọ̀ nítorí pé ilé ìgbà àgbẹ̀tọ́nì ni wọ́n ní ẹgbẹ́rẹ́ lóhùn fún láti dẹ́pẹ́ sùtánì yọ lọ́wọ́ bá wa sùtánì kìnnì àbí òye wa sùtánì tiẹ̀ ní ẹgbẹ́rẹ́ burúkú ni ìwọ́n lọ́wọ́ bá ti wa agọ́ láàrẹ̀ fẹ́ àmì ìsìkì agọ́ láàrẹ̀ àti sọ ìsìkì àti agọ́ láàrẹ̀ ewúlé tóbi jù tó ìsí ti agbọ́lá rẹ̀ fẹ̀ sí gbogbo sọ́mà àti gbogbo lẹ̀ lọ bóòlù tí wọ́n fẹ́ sọ pọ́lọ́ ọba ń bẹ nínú ilé ayé pẹ̀lú gíláàsì rẹ̀ tó ṣeéṣe. àti sàlàyé rẹ̀ lọ́pọ̀lọpọ̀ òun náà ni kí èèyàn ó fi nǹkan sí àyè tí ọ̀tọ̀ sí gẹ́gẹ́ bí kéèyàn ó fi fìlà kó fi bébì eléyà náà ń pè lábòsí kéèyàn fẹ́ mu ni kọ́ máa gbé gba mú àbòsí ni wọ́n pe léèyàn tó ti yé nì ọlọ́run bá ló tó sìn àbí bẹ́ẹ̀ kọ́ ni ọwọ́ agbẹ́sìn ọlọ́gbẹ́ fẹ́lòmíì yàtọ̀ sọ́nà bígbà tó fi fìlà kéèkì rẹ̀ nìyẹn ọ̀rọ̀ omi ti mú olóòmù ni bẹ́ẹ̀ ló jọ náà àmọ́rìsì mẹ́ta làbòsí bẹ́ẹ̀ bá ti ṣàlàyé ẹ̀ kọ́ sàbòsí fórí ara rẹ̀ kó sàbòsí fún ìyẹn ẹgbẹ́ rẹ̀ kọ́ sàbòsí sọ́nà kọsàbòtí sọlọ ìmùsẹ̀bọ sọlọ kọsàbòtí sèèyàn ẹ̀tọ́ rẹ̀ kó fẹ́ lómi wọ́n ti títà ọmọ ọmọ ọmú má jẹ ẹnì kó gbé fẹ́nìkan onítọ́ba tó bá wọ kò sí òun lè má nìkan tó kù sí ọ àmọ́ lọ́wọ́ bá èyí ń sùn ọlọ́wọ́ bó kù sí rẹ̀ rí màbò tó àbòtí tó tún lè fi sórí ara rẹ̀ wọ́n wà náà òní ti báyìí ọlọ́wọ́ bá bọ́ láti rí. o lè jẹun tó da o lè wọṣọ tó da o lè gbébi tó da ọ̀wọ́n àwọn ẹ̀wù tá a fi tọrọ ẹ̀wù fìlà tá a fi tọrọ fìlà tó dàtí wọ́n á rí ọ wọ́n pẹ́ ẹ̀wù tí oúnjẹ olówó tó fi lè rẹ ẹran bẹ́ẹ̀ ọwọ́ àdìpọ̀ ni ẹ bá ń wá àdìpọ̀jọ́ pé gàrí ni ọmọ wà mú dojúmọ́ ẹ̀ ma bá ń wa gàrí mú dojúmọ́ yóò ṣe rẹ̀ léde ọ̀nà fún lórí gbọ́dọ̀ fojú dún yàn ọ á jẹun fún dínkù ara ọlágbára láti máa orí ibùsùn ní lọọ máa sùn àbí òye wa sábò ti borí ara náà mi Thank kòbúrú kòbúrú ń sàlọ ọ̀nà ọgbà. ọ̀dọ́ kó béèrè kó tí ọpọlọ rẹ̀ kúrò lẹ̀ sọ alhamdulilayi mi náà ti mọ tẹ̀sí rẹ̀ ní ìfẹ́ náà. wọ́n ní ká máa ń ṣe àtayá lọ sáfẹ́ máa mi ọwọ́ wa sáà máa mi sọ́tún sósì ni àbá máa mi sókè sílẹ̀ á máa mi sókè sílẹ̀ á máa mi sókè sílẹ̀. títí a fi ṣe àtàyà wa tán títí táwọn fi bá àwé kankan má torí pé ni torí pé wá ilé ó ní ti máa ṣẹlẹ̀ tí bá ń ṣàtàyà nù rẹ̀ ó máa ń gbọ́n ọwọ́ rẹ̀ lẹ́ni tí fi ń ṣàdúrà ẹni tí lópin ìgbà tó o bá ti ní ọwọ́ tó dìyàn lọ́wọ́ láti ṣiṣẹ́ mi. ẹ sọ pé wàá kó kinní ìyá ẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت